ẹni tó ṣe ṣe ìmọ̀ àti wá káàdì. Ìrò tó bá ti ṣe ní tó kú lórí wọn ìgbà lẹ́yìn ṣàlàyé ìkàkàkà fúra lórí ẹni tó ṣe káyé fúra ìgbà ìṣe. Lákòókò wà lórí ìjọ ọ̀ka àwọn olóyìn parí pátá àti òṣìṣẹ́ ìlú tó rà lé. Èyí ni ẹ wá láyé ìwá kúrò lórí ìgbà rẹ̀ èyí wọn fẹ́ kọ́ sí ìrọ́jú láti àgbékọ̀ láti ṣẹlẹ̀ náà ló ti máa ju àbára ìbéèrè lẹ́yìn ìgbìmọ̀ láti ṣẹlẹ̀ wọ́n ṣe fún wọn.

kẹ́ni tó wá fẹ́ kọ́ sórí ìfún ọmọ ìṣúra tí ó ní láti tó ga wọn. Ọwọ́ ni bí pátá rẹ̀ ṣe fà lọ́wọ́ àwọn tó bá pátá rẹ̀ lé ó pátá rẹ̀ tó dà sí nínú. Ìgbà tó gbé òun náà ti gbé pàápàá jùlọ ní ó bọ́ láti fún rẹ̀ wá tó kà rẹ̀ jù. Olùkọ́yé ìdáhùn sí ilé ìṣèlú tó ní àwọn ọkọ̀ tí wọ́n yẹ àwòrán sí àtẹ̀yí tí ọjọ́ tó ṣáàtọ̀ kan ni wọ́n yẹ àrẹ àti wọ́n yẹ àwòrán ẹ̀rẹ̀ gẹ̀rẹ̀ ẹbí ètò náà ni kò dá nínú ẹ̀sìn wa ìsìláàmù ọ̀gá wọlé kí àwọn ènìyàn àti ara sọ ló ṣe lè tọ́ ọ èyí ò dára tí ó lè pa ìlà fún mùsùlùmí láyé àbíká pé nígbà tó dàgbé àmọ́ gbogbo ọlọ́run fi àìlera yìí ọlọ́run ká ló fi láti yá ní àwọn tí àwọn ẹ̀kọ́ làwọn tí wọ́n á yá kan pé àwọn sọ fún yíyà sí àwọn ìyàwó kan lónìí ní yíyà sí. ṣùgbọ́n a ti pé tá a bá yà ẹ bá wa sọ báyìí àbẹ́rẹ́ ìtàn lọ́yà àti bẹ́ẹ̀ tá a nà máa bẹ̀rẹ̀ kéwòn kò dáa ká fi kéwòn nítorí pé. ẹjọ́ ọmọ tó sọ̀rọ̀ ẹ̀ máa gbàkéèkì láti kó bá mọ́ ọ̀nà ẹ̀ bóyá tí ó bá pa ìwọ̀n àmẹ́bí yẹn lọ tó rí ẹ̀ bí a máa wá kúrò lọ ká máa darí ẹ̀mí wa sí di ayé ìwọ̀ ní níbílẹ̀ káàkó wá rí tó tún ara wà lọ́wọ́ lójú méjèèjì tí ẹ̀mí wọ́n máa lò kúrò lórí lọ àdẹ́pẹ́ pípa àjọ àwọn àkàndọ̀ ọ̀gbẹ́ nínú ọgbọ̀rọ̀ gbé wọ̀ olùmọ̀ wá sọ pé ìwà àdẹ́pẹ́ ti sọ òkú lórí sọ́ọ̀bù wọn

ìbẹ̀rẹ̀ máa sọ lórí ọ̀nà. Torí ẹni tí ọmọ adarí ẹ̀mí rẹ̀ ká ní tí ò ní jẹ́ kí ó fi ọkàn ọkàn pọ̀ lójú kan lórí ìwọ̀ ìdámọ́sí. Ó lè jẹ́ tó bá tẹ̀lé ìṣẹ́ tó ń wá àjẹ́ máa ti tó ìtàkùn. Gbogbo pé ó nírun èyí sábà ẹ̀ka mú wa ó fi ní kò nírun ẹ̀rí gbogbo wa àmẹ́bìlá ló kí ọ̀sán ìtọ́lá àwọn ọ̀sán àti dáhùn ẹ̀ padà ṣùgbọ́n wá ní ẹ̀rí ní ìtàkùn ní ẹgbẹ́ta padà tó ẹgbẹ́ ìlọ́ta àpáàrẹ ẹ̀ sọ́wọ́ sí wa lẹ́yìn ẹ̀rọ هنالك حديث هذا التقسيم دعوة الله تعالى وعلى هذا التقسيم في شيء عمل بالواحد في قوة في في في في في mi ò lè sọ̀rọ̀ lẹ́yìn ẹ̀ lójú méjèèjì a lè sọ pé níwọ̀nba láti ìgbàgbọ́ sọ̀rọ̀ rẹ̀ kí èyí táwọn apá àtọ̀ lẹ́yìn rẹ̀ tó ti dájú wọ́pá tó súnmọ́ bẹ̀rẹ̀ àmọ́ àti èyí táwọn apá àtọ̀ tí ń da lérí epo ó lò ó lórí irú bàtà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kàkọ́ wà ní káàbù ó sì fẹ́ kí èèyàn tó lọ́dọ̀ àti àwùjọ kí èèyàn tó lọ́dọ̀ tó lókè tó lọ́dọ̀ tí wọ́n ti táìsẹ̀ báyìí láàrin èsì tí kan yẹn lọ́dọ̀ àwọn ológun tó àwọn kí á fi ọ̀rọ̀ yìí tọ́ iṣẹ́ láti orí àwọn àgbà àbá tó wọ́n sọ̀rọ̀ nílé ẹ̀ tó wọ́n tó túmọ̀ ní pé wọn lè lọ sí ọ̀rọ̀ ilé ìwé pé ọ̀nà mélòó ni àwọn ń gbàgbà náà ẹlẹ́rìí ìgbà pé ọ̀nà mélòó ni àgbà ká lórí ìgbẹ́ ẹlẹ́rìí ìgbà pé kí ni okùnfà tó lè fa kí èèyàn máa dá ìrìn ẹgbẹ́ àwọn ọmọdé gbogbo lẹ́yìn ìbẹ̀rẹ̀ wọ́n lè fi dáadáa yẹn ló máa ń fà láwùjọ wa tí wọ́n kọ táwọn ẹni náà dáyẹ̀ o òun ni pé ẹni tí ọ̀rẹ́ gbó máa ọ̀rẹ́ dá Ọ ti pọ̀ sárúgbó Ghana ìtumọ̀ apá àwùjọ wa ìkọ̀gbẹ́kọ̀ òun ẹni di àgbà tí mo ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ti kò ìjọba tó lè máa ti pé ó wù lọ ó ti gẹ́gẹ́ owó ẹ kọ̀ dáì owó ẹ kọ̀ dáì bóyá ọ̀sẹ̀ ti fáì náà nínú àwọn ọ̀sẹ̀ ọ̀ pé òṣèlú tàbí ọ̀gbẹ́lò náà tó túbọ̀ sí pé ẹni tó ọ̀dà ayẹyẹ yìí tó bá tó wà wò ní ìgbésí pé mo rẹ̀ ṣe ní olùdíje nìkan olùdíje wà nínú ọ̀gbẹ́sẹ̀ ìjẹ́ wọ́n jẹ́ ọdún ìgbà fún wa ní pé gbogbo ẹni tí ọba dá ìrìn ọgbọ́dọ̀ dá ìrìn sí black láéláé ọgbọ́dọ̀ dá ìrìn sí black. Yorùbá sọ yìí, èyí tá a sùn lọ́dún ìwà ní black làwọn èèyàn dá ìrìn sí ìwọ ni. Ó lè lọ rẹ̀ ó lè gbogbo àwọn. Ó lè lọ yẹ́lò ó lè lórí ilé lọ́wọ́ tó bá sì wọ́ olówáì lórí wáìtì wáìtì wá bọ́ olórí wáìtì kò sí tó burú lọ́sàn nínú àwọn ìlú wa yìí àwọn tí a rí tí wọ́n lò làwọn ọmọ orí bọ́ọ̀lù àwọn ọ̀gá lẹ́nu ìjọba o èdè tó rọrùn àlẹ́bí ni wọ́n tọ́lé bẹ̀rẹ̀ ìsìláàmù wọ́n làwọn fẹ́ẹ́ ṣe wọ́n fẹ́ẹ́ ṣe ayé wọ́n fẹ́ẹ́ ṣe táìmù òun sáà dé mo yára tí wọ́n bá ó lé bá a tó lè dáhì ẹni náà lè dáhì ẹni náà bẹ́ẹ̀ náà ní oṣù yìí ní ọ̀rọ̀ ọ̀rọ̀ àlàáfíà ẹgbẹ́ dáhì kan ó lè máa bẹ̀rẹ̀ ìdájọ́ rẹ̀ ẹgbẹ́ dáhì ọ̀gá ẹgbẹ́ fún ọdún tí àdúgbò láti gbé orílẹ̀ lọ́rọ̀ yẹn ìlú tún àkọ́wà ọ̀nà wọn wá tó ń ta ọ̀rọ̀.

ọ̀nà àbí táwọn orí ọ̀nà àbí ọ̀nà méjì ní táwọn orí ní mẹ́ta ọ̀nà táwọn ọmọ alága àbálága sí ẹgbẹ́ ọ̀sùn ọba ìgbé ọ̀sùn àlejò láì ṣe eré wọlé ọ̀sùn àlejò láàbù ilé ẹ̀ka náà pé ọ̀sùn àlejò àbálága sí ẹgbẹ́ ọ̀sùn ọ̀nà ọkọ̀ nù. على ما تبايع على طول طول بايع ولا طول بايع السلام عليكم السلام عليكم àwọn sèyí ọ̀nà ẹlẹ́ẹ̀kejì òun ni kápá síwájú àmọ́tí ẹni tí wọ́n sọ wá ní asọ̀ nípò wa lóde akọ̀tọ̀ wa kẹta sọ̀rọ̀ ọ̀mú alẹ́ lóde ojú wa àpòjú wa tó kéde kíkà láì láti bẹ̀rẹ̀ akọ̀pàdọ̀ ní ẹgbẹ́ ọ̀tún wa ní. àmì ìta ọkọ̀ ìta kọta ọkọ̀ rẹ̀ ẹ̀kan náà wọ́n yẹ ojú ẹ̀wà ẹ̀kọ́ ìta wọ́n lè lórí láì ẹgbẹ́ tó yẹ ojú ẹ̀kọ́ ìta. àwọn méjì ti èdè mọ́. àwọn ọ̀rọ̀ ká sọ nínú ọ̀nà méjì ara ọ̀gá aláàkọ́ yẹn wọ́n wọlé ká sọ wọn lè sọ wọn lọ́wọ́ dédé ìwé èrò. ẹlẹ́sìn lábẹ́rẹ̀ mẹ́ta ó lè fọ bára káàkó sí ní ìjà látọ̀dọ̀ mi السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله ورحمة الله وبركاته gbogbo gbogbo ẹlẹ́kẹ̀ẹ́ta olùdarí sábà bàtà ọlẹ́kẹ̀ẹ́ náà wá nígbà yìí àwọn ẹ̀kọ́ àbúkọ èyí tó ń lọ lọ́dọ̀ òṣìṣẹ́ ọlọ́run lọ́wọ́ ẹ̀rí pé àánú káwọn náírà àwọn òṣèlú. Ìgbà ìsọ̀kú káwọn náírà èyí tó lè rẹ̀ fún ẹ sọ pé àánú fi ọwọ́ ìpínlẹ̀ ọwọ́ òyìnbó lórí. Èyí ló lọ́wọ́ àwọn ìlú. Èyí ni àwọn àgbẹ̀bí ọlọ́run ti gbogbo wọn àgbẹ̀bí náà ti ta àwọn ọ̀rọ̀ kò síbi kankan ẹ̀tọ́ wà ẹni ìrọ̀pàá èyí táwọn àgbà ò tí wọ́n fẹnu kò lé lẹ́yìn. wá tẹ̀lé ọwọ́ tuntun tá a lè fi ṣé ìgbà àyà ni àbí ìsàlẹ̀ dodo àbí ìsìn àbí àádọ́sí ti abẹ́ ìbáyé owó ní ìṣẹ̀lẹ̀ àwọn wa. eléyìí kò sí àdéhùn kátó ilẹ̀ dàrẹ́ tó sàlàyé lẹ́yìn ẹ̀rọ kò sí àdéhùn kátó ilẹ̀ dàrẹ́ sàlàyé ilé yìí nínú súnà nínú ọmọ sọ̀rọ̀ àwọn èyí súnmọ́ jù lọ ẹjọ́ bí ìròyìn ní èsì òkú ẹ̀ kí àwọn àbájá wa nípa bá àtúntò ìṣègbọ́wọ́ òun ni pé a fi síbi sí ìgbà ìbẹ̀rẹ̀ báyìí. ìròyìn ẹ̀ súnmọ́ àwọn ìròyìn kan tí àwọn sọ̀rọ̀ sọ ló gbé ìròyìn ẹ̀ súnmọ́ yóò òun náà ló ní ọ̀rùn jùlọ ẹni tó bá ti sábẹ́ ẹ̀sùn báyìí ó sọ pé ìrìnàjò ìṣẹ̀lẹ̀ ìyọ́wọ́ abẹ́ ìrìnàjò ìṣẹ̀lẹ̀ ìyọ́wọ́ abẹ́ ẹ̀kejì ni pé tá a wá tó gbé ibi tá a sọ yìí tó yóò tún wọn ṣe fún ìbẹ̀rù ọlọ́run bá wa ìjọ àyẹ̀kẹ́ ní ìgbà tó wọ́n lè tó wọ́n bá wọn tó a máa sábà bí ìgbà kí ló lè ọ̀sán lọ́dọ̀ ọlọ́run ọba ètò tó ń fún wa ní ìrìnà ló fi lè ní ọmọ tó pé ọmọ bàbá rẹ̀. wọ́n ti rárá káwọ́ sílẹ̀ káàtò káwọ́ fọwọ́ sí lórí rẹ̀ wọ́n ní kí ni ẹ̀sìn sọ ṣùgbọ́n tí àwọn ilé wọn ń gbèrò tí wọ́n àfọwọ́ sí lórí lélẹ̀ àwọn kan náà wọ́n wá sọ pé táà lè fọwọ́ sí lélẹ̀ káwọ́ tó sí lélẹ̀ àwọn ní pé bàbá rẹ̀ lè dákọ̀ ọ̀hún àti ìtàkùn lélẹ̀ àwọn akadẹ́sílẹ̀ ọ̀rẹ́ pọ̀ ọ̀rẹ́ rẹ̀ ó ń dábọ̀ tó ti ẹni ẹ̀nà ìtọ́jú rẹ̀ àwọn akọ́kọ́ wá ní pé ọ̀dà ẹgbẹ́ àná ìbọ̀ ọba pé ìgbẹ́lẹ̀ mọ́ ó di ẹ káàlù lórí ẹni tọ́jú ẹbí mọ́ tó ìyẹn náà sọ àyíká àwọn àpapọ̀ wọn tó wá sí ilé ìgbìmọ̀ ẹgbẹ́ kò lè sọ àwọn ọ̀nà àti sí àwọn ọ̀fẹ́ pé yọ àyẹ̀ká sí ewu rẹ̀ ètò wa dàbí sáà àti ẹgbẹ́ òkú mú lè tó ká lóòótọ́ ìdí ẹ̀rọ wá síta lẹ́sìn ní ọwọ́ òsì òpè ìtọ́ta ìdíkà wọn ní ọ̀hún lọ́wọ́ wá sàwọ́ oṣù rẹ̀ lọ́wọ́ àtàwọn ti ọ̀rọ̀ àwọn olùdókòwò ní òpè ọmọ tààtà. Ẹjọ́ ẹjọ́ káwọn ènìyàn àwọn obìnrin ẹjọ́ bá máa wọ̀ ọmọ yín lọ́wọ́ sẹ́ ẹ bá fún lọ́wọ́ ẹ wọn ní sáré jẹ ṣògbóyá lọ́wọ́ kí wọ́n ò Wọ́n àjẹ́ ìṣẹ̀lẹ̀.

á tẹ̀lé gbomi wọ́n sọ ọkùnrin àtòbìnrin. ó ní bọ́ọ̀lù òkùnrin láti yọ ọ́ tọ́mọ ọkùnrin bá pọ̀ ká sọ ká bomi wọn. àwọn bọ́ọ̀lù ìdáàríà tọ́mọ obìnrin bá pọ̀ sí àjọ káwọn ìsinmi ká torí ẹ̀ pé pẹ̀lú ìgbà tó jà

wọ́n yóò pé ìdáhùn rẹ̀ máa ń tẹ̀lé tí wọ́n ń tẹ̀lé lórí kan wọ́n àti ẹ̀kọ́ yẹn máa ń tẹ̀lé lórí kan kò ní pẹ́ẹ́lí ti ẹ̀ẹ́dẹ̀kẹ́ ẹ máa wọ̀ yẹn tó ní. tó bí àmì ẹ̀jẹ̀ ni tó bá yàtọ̀ àwọn ọmọ àpapọ̀ náà. Ẹ̀ẹ́dà. ọ̀tún lè sọ ní látọ̀ láti wájú báyìí lẹ́sìn tó ní báyìí sọ́lá àwọn àlejò láti lẹ́nu bẹ̀rẹ̀ ó yẹ sọ́lá àwọn àlejò lọ́wọ́ àpárẹ̀ sí ọ̀rọ̀. Náà náà ìdílé mi lè fi ó ju bí lágbára ìwà bí mo ṣe sọ náà lè ó ti yẹ láti gbà. Ìtọ́wọ́ obìnrin a máa sọ àmọ́tọ̀ ọmọ ọkùnrin máa bò ó.

àbí ìjẹ́ ọmọ ìṣàlọ́ ọmọ bí ìṣàlọ́ ọmọ bí ìṣàlọ́ ọba ń gbé ìgbìmọ̀ pé ìlú ayé ìlú ayé náà ní ìlú ìlú ní àwùjọ nítorí pé bọ́bá ní pé ilé àwùjọ bẹ́ẹ̀ gbé pàtíkúlẹ̀ ìrìnlẹ̀ pàtíkúlẹ̀ ìrìnlẹ̀ ní ìlú ìgbìmọ̀ pé ìlú ayé náà. wọ́n ní òun ló lè ṣe bàbá ló lè ṣe àbí gbólóhùn ẹ̀rì ní kọ́lá fún wọn lọ́wọ́ máa fi ní àlà àbọ̀ náà ó di ẹni wọn lọ́wọ́ lé so ẹni tí wọ́n mọ̀ sí láwọn ẹ̀ka ní àwọn ọ̀rọ̀ láwọn ọmọ ìlú wa àwọn ẹ̀ka tó ń bí lọ ó di ẹni ẹ̀ka tó ń lọ́wọ́ lé sí ẹni tó ń so wọ́n ní àwọn arúgbó máa ń fi ní sàwọ́lá ọ̀gọ̀rọ̀ àbíká ní tiẹ̀ nù òun kọ́ pé tó bá ló sọ wọ́n lọ́jọ́ pé wọn ọ̀gbá mẹ́rin wọn pé nípa àwọn oníyìí ló pé òun ní oṣù ọ̀sẹ̀ èlù wọn ní oṣù láwùjọ àlùfẹ́ sọ̀rọ̀ fún ní tó ní kápá bá yìí o bẹ́ẹ̀ wà sí ẹ̀jẹ̀ yóò lè yóò lè sọ̀rọ̀ sí ọmọ káàkiri ló lè ṣe lè ṣe kò látara pé ilé máa jáde lọ́gbà rẹ̀ lọ́rọ̀ lẹ́yìn ẹ̀mí wa a máa ń sọ orílẹ̀-èdè ní òun ní ọ̀pọ̀ ìpìlẹ̀ ìtajà lórí rẹ̀. bí ẹ kò lè túbọ̀ sí pé káàkiri tí ẹ lè ní wa kò lè tún bá mi wá fi ká lọ àná. bàbá ní àwọn ilé ìwà fi ní ìṣàlùwà fún bọ́ ọlọ́dún lè ṣe o. àwọn tí wọ́n tún ló pé ó wọlé

ẹ máa yín ṣùgbọ́n wọ́n ti káwọn lọ pa àwọn ọmọ àwọn ẹ̀ṣẹ̀ yìí wọ́n wá pa lọ kó ní tí wọ́n ti lọ kú àwọn ọmọ ti tẹ̀lé wọ́n ara wọn. ṣùgbọ́n wọ́n wá lọ ọmọ ilé ọ̀dọ́ mi ẹ̀gbọ́n mi nípa mi ó lè ó pé láti lè ṣe ìṣẹ́ wọn lórí láti ẹ̀yẹ wọ́n máa ń lọ sí wọ́n yẹ kó wọ́n parí. èyí lè fún kókó pa lọ sí ara wọn nípa ó sì láì ṣe àwọn. ìgbésọ́ ṣùgbọ́n lọ sọ̀rọ̀ wájú àwọn ọ̀gá àti lọ́wọ́ ní ẹ̀ka ẹ̀ náà lórí tó fi yọ ọkùnrin àwọn ẹ̀ka kàwé náà. Ẹgbẹ́ ẹni tó ṣe èyí lọ sí ọmọ rẹ̀ wọ́pọ̀ tó bí ìdílé tó kí ọ̀pá rẹ̀ ní ọba ṣòwò. Yóò gbà tó bá kọjá ìdánwò àyùkúra tó ṣe ṣòwò ká àmì sọ pé àfihàn bẹ̀rẹ̀ mọ́ ló bá wọn lọ́wọ́

lórí ìdílé yóò lọ sí ọ̀sẹ̀ rẹ̀. Ẹ̀ ẹ̀lẹ́ mi ò ní pé fún wa ní ìgbàlódé ìlú àwọn àmì gbogbo àṣà tó ẹni tó bá ṣe ìtọ́jú ní ìsàlẹ̀ ìsìnkú ọgbọ́nà ní tó sọ̀rọ̀ ní lọ́wọ́ mi ọba fúlà láyé lẹ́kẹ̀ẹ́jì wá wọlé ìgbẹ́lẹ̀ kẹwà tó burú mẹ́ kó àwọn ọmọ sílẹ̀ bóyá pàṣẹ àwọn ìṣe tó burú mẹ́ àwọn ọmọ ìṣe tó lé nítorí. Ah, ẹni tí kí o tó wá dé ibi lápẹ̀lẹ̀ kẹrin ìpínlẹ̀ kan ìpínlẹ̀ kẹta táwọn hasil akhirat menjadikan sangatnya di kulir untuk sisi Allah Taala. Kalau masih di kalau masih buka, Allah Taala sudah telah tidak telah jauh itu. Jadi Allah Taala Nah, ayat ayat yang belum kami wá fún ìfẹ̀sílẹ̀ ìṣọ́pù ìbáfẹ́ àwọn mú lábàjẹ́ àkùnjù ìṣọ́pù ìrọ̀rùn sàmú àbúrò kára náà sí wá lọ bí ó kúrò àlá wọ́n lè gbà àkókò àgbè pàdé ọ̀sẹ̀ ìyẹn náà. wọ́n lọ sí tí wọ́n ká tó rà tí ó parí ẹ̀tọ́ mú súrà ní ìṣọ̀rọ̀mà tó burú kò burú. ọkàn wà nínú ọ̀nà náà ṣẹlẹ̀ wọ́n bá gbé ìgbà sí àbí wọ́n ṣe fi ṣèṣe ìṣèṣe ohun àbí tó ká ní ìtura owó wọlé sílẹ̀ wá wọ òṣèlú tó wọn tó ń tura tó ń nàkó nínú lọ́wọ́. Thank you. wọ́n kí ló sí ìlànà ló dá bí àwọn ti bẹ̀rẹ̀ wọn ló ń wọ́n gba ìsìnkú wọn. ọlọ́run ní ló ń gba ìsìnkú wọn. gbogbo tí wọ́n bá fọ́ láàbọ̀ ọlọ́run. lẹ́sìn àmúlẹ̀ títí nínú wọn àìsọ́sọ́mọ́ tó ṣe dúdú tó ṣe dúdú yìí. Nínú tó ṣe ìtọ́kọ́ tó máa ṣe eighty percent wọ́n máa ṣe ṣéwù. Tọ̀ káwá ní ninety eight percent wọ́n máa ṣe kókó. Ọgọ́dọ̀ ọ̀nà yìí. Òun ṣe pàṣẹ kókó ọ̀nà yìí tó máa ń gbà. Àmì èdè ìgbàlá ní ilé Sọlé tí yóò tòtò táyà, yóò tí mọ́ta ayé náà, yóò tàbí gbé, tí ó lè rẹ̀ tí ó lò kan, tí ó dìyàn bá ayé, tí ó ti jágbọ́ tí ọmọ wẹ̀ lódò nínú wọn tó ní omi náà yàtọ̀ àgbóyè, òun náà máa ń pa ọ̀pá láìlá ìlànà. Ìyẹn tòlé kókòrò, ń bọ̀ pa yálà bíi orúkọ àjẹ̀wò tí ń fa àhámúlà kápò ọ̀láwò yà á lò. Òṣìlágbá tó lè ti láyé. Lágbá pọ̀ lágbá tó lẹ̀. Àkọ́ni lọ́wọ́ ni àwọn àbá wọn káàrì. Òun yẹ kẹ́ ṣe làákà yìí. Àpàlà àtàkì ló wọ́n máa fọ́n ti ẹ̀lẹ́wò. Ọlọ́jà ló fi ra ẹ̀wọ̀n.

lọ́sọ̀ pàdé yìí wọn bá. Àbí ẹ̀wọ́ o, àbí ẹ̀wọ́ o, òye bọ̀tún ní ìfẹ́ nù yín tó ti fi máa mọ̀ ọgbọ́n yín àti ìrìnsè. Kìí ṣe pé kò rẹ̀ ní ìpè káàkiri. Kìí ṣe pé kò rò lòdù ọmọ náà ẹ̀rọ ọkọ̀ ètò alẹ́ mi. Èdè Àwọn ẹ̀yìn òun ló fara máa dùn náà torí ẹ̀ka ẹ̀lò nípa àtọ̀dọ̀ ẹ̀jọ̀ sọ̀rọ̀ tí ó túmọ̀ takú òsì tó tọ́lọ́ ti fún ọ̀nà náà ẹ̀rọ tó bá pọ̀ ọ̀nà tó tọ́lọ́ yẹn bá tẹ̀lé akáyọ̀ rẹ̀ lè mú pé tí ìgbàgbọ́ bá tẹ̀lé yọ ẹ̀ kó lè wọ́ pé ebi wò ní àgbẹ̀bí wò ní àgbẹ̀bí àbúrò lè wọn. pẹ̀lú wò ní àgbẹ̀bí ti wò ní lọ ó ti yẹ àgbẹ̀bí yẹn ó ti fi sí àgbẹ̀wò yìí àwọn wò ní torí ọ̀rọ̀ ọlọ́run náà ní gẹ́gẹ́ èyí sọ̀rọ̀ tí àwọn bá pè wá ní àwọn máa ń akéde kan wọ́n fa ọ̀pá láì láì ní àwọn olè ẹ gbọ́ ọ̀pá ọ̀pá náà ti gbé o bó ti wọ́n rí ṣúgbà wọ́n bá kọ́ ọ̀pẹ̀rẹ̀ kalẹ̀ báyìí wọ́n máa kọ́ lẹ́tà àbí wọ́ọ̀dù kan ó lè tó láti gbà yóò sì kí wọn máa làágùn kókó ìlú yóò máa làágùn kókó ìlú ọ̀pá náà ni bọ́kọ́ náà máa ń kó ni tó ọ̀pá náà ni tí wọ́n tún bí ìgbé táwọn sọ̀rọ̀ àgbàdo ọ̀pá oníṣẹ́. Wọ́n bí ìlú ẹ̀dùn ṣe látàrí lọ. Wọ́n á sọ ọba àtọ̀wọ̀ pa láwọn tí wọ́n ní ẹ̀yìn ẹ̀yìn pẹ́ẹ́pẹ́ ìyá àwọn àgbà èyí tẹ́ ní làtà ìrìn bá sọ̀rọ̀ tó ẹjọ́ ìrìn àpá ìtẹ̀ẹ̀tẹ̀ láyé ẹ̀sìn làtà ìrìn ọlọ́run fún wa ṣe o tó dá náà o tó bí àwọn ìṣẹ̀lẹ̀ ní ọmọ àwọn tó ní láti lọ wọn ẹjọ́ táwọn ẹjọ́ má jẹ́ wọ́n kún lẹ́yìn ẹjọ́ má jẹ́ wọn Thank you.

ọlọ́run ìbéèrè tèmi lọ́wọ́ kí a àti àwọn àṣìṣe owó ní àgbọ̀dọ̀ ìṣúná. Ẹ̀ẹ́dẹ́ ni pé kábàrà mẹ́rin tẹ̀gbẹ́rẹ́ ìṣòwò nǹkan máa ṣe kábàrà lọ́dọ̀ ìlú. Kí ni àwọn tí àwọn àlẹ́ ti máa ń tà ní ẹ̀yìn kábàrà rẹ̀? mẹ́ta làwọn ènìyàn máa sọ̀rọ̀. Àsìkò mẹ́ta làwọn ènìyàn máa sọ̀rọ̀ èèwọ̀ ìbáṣepọ̀ ní ẹ̀. àmọ́ bọ̀rọ̀ àwọn èèyàn wọ̀n lónìí wọ́n máa ṣe ìwé láti aláṣẹ ṣe ẹ̀. àwọn náà àsìkò rẹ̀ tó bá tó bá fẹ́ yọ àìsí ìgbà yìí àti ìgbà tó bá fẹ́ wọ àìsí ìgbà yìí àti ìgbà tí ó bá wà látàrí ní ìtàn bí ìgbà tí a ojú rẹ̀ wọlé àìsí ìgbà yìí. kò fẹ́ Then, kábàrà mẹ́rin wọ́n ní àwọn ọ̀sẹ̀ ilẹ̀ àwọn ẹ̀sẹ̀ ìmọ̀tò náà. Ìṣẹ̀ ìgbàlù láti wọn tó kábàrà mẹ́rin ní wọn tó. So, this month mẹ́rin náà bá mi. Aláàbọ̀ àkàbàdé àkàtúrà. Wọ́n ti láàbọ̀ àkàtúrà ìtòkù rẹ̀. Wọ́n á kúrò àkàbẹ̀rẹ̀. Àkàtúrà. Ẹlẹ́kẹ̀jì àkàtúrà ìtòkù rẹ̀ ní ẹ̀ òbí ọ̀pá ọ̀lẹ̀ áwùjọ. ẹlẹ́fẹ̀ẹ́ ta àpàdà òwò ẹlẹ́fẹ̀ẹ́ àpàdà òwò. àjọ àtúntò wa ta máa ṣe àmọ́ tó yẹ wá a èyẹ lè ṣe ọ̀gá rí tó wà tó tó sọ̀rọ̀ fún òkú. ẹ̀kẹ́ ẹ̀ka àkẹ́kẹ́ rẹ̀ wọ́n sọ̀rọ̀ àdúrà fún òkú. ọkàn mi bá ti tẹ́ tẹ́lẹ̀ kẹ̀lẹ́ ogun tó kò sí tó burú tàbá torí ìrìnàjò pé àwọn pé ìrìnàjò ní pọ́pọ́sì a sì ní pé aláàárẹ̀ ló fi ń sí lára ó fẹ́ ṣe kí ìtàn ìwọ́n ní tó ti yẹ kó ní. Ilé àti aláàbíà a lè torí ìtàn ìwé ni. Àpò ọbẹ̀ láì ṣe kí àwọn aṣèlọ́mù méjì ìjọba àkàwọ̀. Amáṣèlọ́mù méjì ìjọba ilé iṣẹ́ àwọn aṣe ní àìpẹ́ yìí. Amáṣèlọ́mù méjì ìjọba àkàwọ̀ kọ́ ọ̀sọ̀ àbẹ̀ ọ̀rọ̀ àwọn àgbà náà fẹ́ máa

ọlọ́run ti fi èsì ẹ̀ ọ̀dà bẹ́ẹ̀ ọlọ́run wa àlẹ́ fún wọn àlàáfíà tó wà lápá. Tẹ́kọ̀ọ́ ta wọ́n bá láyé mi ẹ̀wọ̀n ò lè sọ ọ́ òsì àárọ̀ lè wò tó dá. Náà, káàbẹ̀ yìí. wípé ẹ̀ẹ́dínwó àtúntà adáwọ̀dá òkú máa ń bọ̀ rẹ̀. káàlù ẹ̀sùn báàlì kìí ṣe inú tẹ́sí mú wa fún wa orílẹ̀ yìí. mú wa. ìyẹn tí ẹ̀rọ gbogbo àbá yìí ó lé ní súnmọ̀ pé ànábì sọ̀rọ̀ mú ẹ̀sùn bá wa. kò fún lòdì ọ̀pọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé ànábì rí àwọn apákanú àwọn ìyàwó rẹ̀ tí wọ́n ń lọ nǹkan bí òkúta àbí àgbàdo tí wọ́n ní àǹkan lẹ́yìn ó ti ànábì òṣìṣẹ́ ọ̀rọ̀ wa sọ fún wọn pé ìrẹ̀lẹ̀ ńlá bẹ́ẹ̀ àná àá ẹ̀rọ tó tẹ́ ẹ fi ń ka nǹkan yìí náà fi ka nǹkan ọwọ́ yín ní kẹ́ ẹ máa fi sàlàyé ọwọ́ yìí ó ní àná ní ní àná ní ìlẹ̀ ní kúmúlà òun ní eré ìtàkì gbogbo ní ojú ọwọ́ wa yìí lójú pé ìṣàkóso

àwọn abéèrè ti ọwọ́ ìpè àkùnlọ́rọ̀ sọ. Ẹgbẹ́ bẹ́ẹ̀ kọ́ láti pé àlìyáwó náà àlìyáwó náà tó mú àlà àkùwárì wàtúkà lébùnà àìní wàtúkàwò àdó ìgbìmọ̀ àárọ̀. Ọlọ́run ní lọ́dọ̀ tó dàgbé àwọn àwọn ọlọ́run ọba á sì ẹnu àwọn èèyàn á sì gbà èyí ta náà fi wọ́n sì fi ìfọkànlélè sọ̀rọ̀ ni. wọ́n lọ sílẹ̀ náà sọ̀rọ̀ láyé lẹ́nu bá ti lọ kú lọ kò lè lè sọ̀rọ̀ mọ́. ẹni tó fẹ́ bẹ́ẹ̀ tó bá ti kú lọ kò lè lè. ọlọ́run á sì ẹnu ìyẹn pa láyé ìlà àbúrò a máa wá fún ọwọ́ wọn lọ́wọ́ sọ̀rọ̀ bọ́ọ̀ bá tó wọ́n sọ̀rọ̀ báyìí ẹsẹ̀ náà wọ́n bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ ni ó ti rà so bákan náà ọ̀rọ̀ ló lè tẹ̀ bá ìdájọ́ yìí wá pé àwọn kírísítẹ̀nì ni wọ́n ń lò wọ́n tó pé àwọn kírísítẹ̀nì ni wọ́n ń lò ẹ̀ wọ́n ní oúnjẹ àti pèsè àwọn yẹn tí ń lò àwọn yẹn kọ́ ń káwà àbùsù ó ní tí káwà àbùsù bẹ̀rẹ̀ sí lò àwọn yẹn tí ń lò ẹni tí wọ́n wà ní tó wà ní tó ní ọmọ rẹ̀ máa lójú ẹ̀yẹ ẹ̀kọ́ sí wọn ẹ̀yẹ jáde wọn. wọ́n ti ní ọ̀sẹ̀ nípa àwọn yẹn ń lò ajẹ́ káwọn yẹn kọ́ sí káàkiri kọ́ sí àwọn yẹn bí ìṣẹ̀lẹ̀ tó lè kọjá káwọn lò ó. Akàrí fún àwọn olùmọ̀ tí wọ́n ní pé tó bá já sí pé ní àkàbí àtẹ̀gùn látẹ̀gùn lálẹ́lẹ́ ìpè káàkiri pàtó ní ìlànà ẹ̀ wọ́n ní kò burú. Wọ́n dá àtẹ̀gùn látẹ̀gùn lálẹ́ bí mí ká.

bíbélì lásán wọ́n ní inú bíbélì báyìí la ka ẹ̀sùn láàbù àwọn mí ìlú bẹ́ẹ̀ fún àwọn ọ̀rọ̀. àwọn tó jà padà àwọn náà bọ̀t títí wọ́n wí yìí tabaríkáwò ló wà lọ́dọ̀ ọ̀rọ̀ ìdí ayé lónìí. a lè pe ìtàn àbá ìdíje kalẹ̀ ìdàkejì lọ́dọ̀ àwọn ìdíje ayé lónìí. ẹlòmíì gbà pé ẹ̀sùn bá ẹ̀sìn yìí ọgọ́rọ̀ mùsùlùmí tí kìlò nẹ́gbẹ́sì tẹ̀lé ọ̀rọ̀ ní bẹ́ẹ̀ àwẹ́kọ̀ èyí lẹ́ ẹ̀fẹ́ wáyé méjì tàbí àti ẹrù plẹ́nì ẹ̀sẹ̀ yìí láti láti wáyé lọ láti ẹ̀sẹ̀ yìí tàbí àwẹ́ kò sí gbọ̀ngbọ́n rẹ̀ ló ti bá ẹ̀sẹ̀ yìí nínú tí ó ti jẹ́ pé káwọn tí wọ́n ní àgbọ̀n náà bá rí bẹ́ẹ̀ wọ́n ní gbọ̀ngbọ̀n ló jẹ́ pé tẹ́lẹ̀ bá rẹ̀ kàkà ló lọ́wọ́ lọ́wọ́ wá kí òun tó rẹ̀ jẹ́ lè múlá tó wá kàbí lọ́sẹ̀ bá lóde lákàbá àbọ̀ ọmọ lọ́wọ́. Tí ọ̀pọ̀ wa padà sí ilé tó wá mọ́ láti àtàkárò nìyà òǹdàkà èyí kò lẹ́sà. Ó ti sẹ́nu pé etí ò lórí fi pa tó lórí. Látara burú yìí ó dá wípé omi ta omi ní ọ̀tá. nínú àwọn ìbàjẹ́ èyí tó wọlé sí i pé àwọn ẹ̀yẹ́ tó tọ̀ bá lónìí gbà fún bàbá tẹ̀lé lókèlè kọ́dà wọ́n fi rí ipò pé wá sí wa lọ́kọ̀ọ̀dọ̀ wà dáàbà kéèmù ní èsì sápò bẹ́ẹ̀ bẹ́ẹ̀. lóbi lọ́sí tí wọ́n wá fẹ́ ká bọ́ọ̀lù sílẹ̀ para para.

ìyáwó ẹni tí mẹ́ta lè bá àtẹ ìmọ̀ ìfẹ́ lọ. Ọmọ ìgbìn ọ̀tọ̀ ní sọ̀tọ̀ àti ọmọ ọmọ ọmọ ọ̀tọ̀ lè tó fi jẹ́ sọ̀rọ̀ ọmọ rẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n parọ́ máa yé lẹ́sí àbúrò. Nínú ẹ̀kọ́ wa pé ẹlòmíì ní special page lọ́fíìsà tùràrí gbígbàdúrà tó gbéra ṣùgbà aṣọ ọ̀gbà lọ́fíìsà tàràmà ṣùgbà lórí. Aburú ní ìṣòwò àti fún wọ́n ní àwọn tó gbà wọ́n wà ẹ̀ wọ́n èyí náà yẹn. Wọ́n èyí kéré. Ìgbà tó lọ sí àìwọ̀ èyí ọkọ̀ pàdé ìgbà padà. Ìgbà tó lọ sí ọ̀rọ̀ ìgbọ́ wọ́n á nígbà kan pé ó lè mú nàbí wà ẹ̀wọ̀n tó lọ ẹ̀rọ tó bá nàbí o ẹ̀rọ tó bá nàbí o ọmọ àwọn máa kó gbà lọ láti tó bá ẹ̀rọ tó di wòlíì pẹ̀. èyí tó wá jẹ́ wá parí rẹ̀ ní pé ẹlòmí ò tó wá ṣe ọmọ abẹ́sùnbà tó ti yé ààrùn bóyá ọmọ ẹ̀ka àti ọlọ́run bàbá yóò tó jẹ́ àwọn alẹ́ ẹ̀ tọ̀ ó tún wá tẹ́tí pé owó ta lè lẹ́ra bọ wọ́n lẹ́ra tẹ̀síbà ìlàkà owó ta lè lẹ́ra bọ wọ́n lè wọ́n bí ẹ̀yà tẹ̀síbà. Ibi tẹ́tí ìgbà ni pé tẹ̀síbà tẹ́tí ní ọkẹ́ ẹ̀ka tó ọmọ gbogbo. Ó ti rí mu àà kó sí ìdílé àwọn àbá àtẹ̀wé àbá àti ìjáde àwọn ìjáde wọ́n àwùjọ lọ àwùjọ ọ̀tọ̀ lókè owó ìtẹ̀sọ́ à five thousand ten thousand wọ́n máa àyọ̀ ọ̀gbìn rẹ̀ olùkọ́tọ̀ wọlé àwọn àpá àyọ́lọ́wọ́ ní ọmọ ọgbẹ̀. Oye ọmọrin, wọ́n tó wá ti pé pẹ́lẹ́sì ẹ̀sùn àdáwé kò yẹ wòlí. Nígbà ọjọ́ orí ìgbàgbé ọdún bí twenty years lẹ́yìn, thirty years lẹ́yìn, ẹ̀sùn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀sùn àwọn ọmọ sọ́rọ̀, àwọn lọ wá sí báyìí lójúmọ̀ lójú dáwọn yọ́wà tó bí ó ní lórí náà wà ní wòlí ẹ̀fà ní kéèyì rẹ̀ so amáyẹ́sì ayọ̀ ọkọ̀ tó ní wòlí ìmọ̀ ó ti jẹ́ ó ti di kéèyì dọ́kù àwọn èèyàn ti ń dá òye mú fúra ẹ dákun bí wọn náà bá rí èèyàn tó bá kó ẹrù ẹwà tó wọlé ẹ̀kẹ́ náà wọ́n kàn máa kó ìdá bí ló dé sọ wá rí ẹ tó tó tẹ̀sùn máa fi ti sọ̀rọ̀ tó ọ̀tá. wọ́n mọ̀ pé normal tẹ̀sí sí tó lè yí pẹ́lú. a sọ̀rọ̀ tó lọ́wọ́ ní ẹ̀yà tí a tó báyìí yóò tó máa ń bá àti ìròmí lọ́lé àgbà tó jù lọ lọ́wọ́ ó ẹ nílọ ní kí lọ́dún ìyàwó tó jù lọ lọ́wọ́ ẹ̀sìn wọn náà wọn ló ṣe ìrànlọ́wọ́ ẹ̀sìn lè ní àwọn àwọn ọmọdé báyìí tó ọlọ́wọ́ sọ àwọn olùsùn bá ń tẹ́ tọ́pọ̀ wá ìwà ìwé kámúlò ọba tó lẹ́yìn ìyá àwọn akẹ́ ìjọba ọlọ́run ti jẹ́ ìlú lókè lẹ́yìn ìdúgbò ọ̀rọ̀. àwọn ọba tó wọn náà ń lò àwọn òbí gbọ́ lókè. ìlẹ̀ ìjọba ọba tó lẹ́yìn ìjọba ìlẹ̀ mú kẹ́ máa ń lò láti inú rẹ̀ nínú ilé ìjà àdàmọ̀. kò sí ìrọ̀ tó lẹ́yìn ìjọba àǹfààní ìtọ́wọ̀ yóò tún jẹ́ ìfún ọ̀la ìjà àdàmọ̀ òní jẹ́ ìjọba ẹni tó wọ́n láwọn òwúrú bẹ́ẹ̀ lórí ìtòrí ọ̀nà àmẹ́ta ẹ̀yẹn mọ́ mọ̀ sọ yóò mú wa ipò ọ̀nà òṣèré ní àgbàyẹ́ndẹ̀ àní àti ìlànà tó ń gbé tí wọ́n ń lọ́wọ́ ọ̀nà tó ń gbé lórí ní wọ́n kà fọ́ọ̀kọ̀ fún wọn ìyẹn ti já pàwọ́ rẹ̀ ẹ̀yẹn láti ìfọ́ àtàkà òṣèré táà fọ́ọ̀kà àtọ́fọ́ òbíye táwọn táwọn àwọn ọba yìí òbíye àwọn bíi táwọn ọba yìí láti táwọn ọba yìí èyí táwọn ènìyàn àti òmù àwọn ènìyàn àti èyí ọba yìí láti ká oríṣiríṣi ọba yìí ta èyí ọba yìí òṣìṣẹ́ ọba yìí mo lè gbé yìí òṣìṣẹ́ ọba yìí àmọ́ ìyàwó ọ̀nà kó kó ṣe báyìí ọ̀kẹ́lẹ́ ìyá mẹ́rin bẹ́ẹ̀ máa ń bẹ́ wọn lọ́ọ́ kàwé ìlú báyìí ìlú bàbá ìlú báyìí ìgbọ́tàwà ìjọ nípa ìlú ààrẹ. Ẹja láìpé ẹja tọ́jọ́ lórí ìkàlẹ̀ ọ̀gbọ̀n. Wọ́n máa ń sọ pé ìgbà ní òṣìṣẹ́ ìlú ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba fáàlù sí ọwọ́ wọ́n dààmú kọ́kọ́ lọ bá wọn sàárẹ̀ wọ́n mọ̀ wá sí ìbéèrè yẹn wa ìjọba bá wù kan ọ̀dà kan ọ̀dà wọn ìjọba bá wù ọ̀dà wọlé èyí tó bá mú ọ̀dà wọn fi pèlè ní yíyá kọ́ wọlé. èyí ti wá ń gbọ́dọ̀ fún gbogbo àwọn ìgbàgbọ́ ìjẹun tó máa ń tó bá lọ wọlé tó fẹ́ kọ́ nù. Àlẹ́bí kọ ọ̀ta àlẹ́bí lọ́mọ sí wà ló wò sí àlẹ́bí bá wò kọ́ wọn. Ibi tó tọ́lá ní kí àti ìdí kátẹ̀lé. Sọlá àwọn ọ̀gbẹ́lá, wọ́n mọ̀ tẹ̀lé wọn lòdì wọ́n kátó lè ájí. Ìgbẹ́ni sọ̀rọ̀ àti lórí. Ọlọ́run ti fi ẹ̀sẹ̀ láti ẹ̀sẹ̀ yìí. Àwọn ìwà ń bá wọn lò wọ́n sì wá ẹ̀sẹ̀ wọn bá lọ wọ̀ ní tó bá jẹ́ pé gbogbo ọ̀rọ̀ àwọn àlàyé ìjọba ń gbọ́ gbọ́ngbọ́n sọ bẹ́ẹ̀ nínú tó bá ń sàn lò ó nínú òkú òkú ọ̀gbọ̀n tó kéré ní èsì náà tí ó sì ti wá burú ní pẹ̀lú ọ̀rọ̀ ilé ìfúyẹ́ àwọn kò gba ara lórí ìgbàlá àmọ́ ìwé tó lè gbé ọ̀gá ọgbà tó ti yà tó ń bá àlàyé wa ó wá sí àwọn ẹ̀gbàgbọ́ ìdílé àwọn ọ̀gbọ́n tó ń وكل بدعة كل ضلالة gbogbo àwọn àgbàlagbà àmì gbogbo àwọn òṣèlú inú ilé ẹgbẹ́ ẹgbẹ́ láti ọ̀dọ̀ tó ń gbà wọn tó ń lọ bá wọn. gbogbo wọn wà wọn lọ́wọ́ àwọn àti pé wọn àwọn bí ọlọ́run wọn ṣe lè gbà wọn lè ṣe nípa àbúrò àti ìlànà ìgbà ìgbà bàbá àti ìlànà ìgbà ìgbà wọn ní àbúrò àti àmọ̀ ìgbà pé àmọ́ kì í sí أبائنا إخواننا ما يتقون Querendo você não obedecer, confia. Querendo você não obedecer, homem, sacoleiro. Querendo você não obedecer, diabo, Deus, homem, sacoleiro máa ń pàdé pé ọlọ́run bá ti wà pé àwọn ọmọ yẹn ṣá òun máa ń ṣe tó bá wu òun. ẹ̀rí sílẹ̀ pé ànábi tó bá wọn òun náà ẹ̀rí sílẹ̀ pé ànábi ní àwọn òun náà tó gbẹ ṣé ìmùsùn. Nà àwọn wọ́n ti máa gbọ́dọ̀ tọ́lá àti àtẹ̀lé tí wọ́n lè tọ́

ọlọ́run ọba tí wọ́n gba ẹ̀kú tí jáde ní ọ̀pọ̀ títí máa ma wọ báyìí ní ọ̀pẹ̀ ìmọ̀lẹ́. ó padà wá ní àti wọ́n àbáyé àbáyé wọ́n àbáyé tó wá ní láàbù lọ́wọ́ fọlọ́run ló sọ àbí títí láàbù fi jẹ́ láàbù àti èyí gbàgbé ìtàn yẹn bí ọ̀rọ̀ ọmọ àtẹ́bí ẹ̀ tẹ́lẹ̀ ìwé ọjà jẹ́ ètò ìjọ ọmọ àyọ̀ báyà náà fi ti rẹ̀ tó wà báyà bàbá àti ẹ̀dọ́ àti bàbá ẹ̀ lọ sí ìlú fi yíwó láàtọ́dẹ̀ àlẹ́bí mọ̀ ápòlè mọ̀ tọ́lẹ̀ ìjọ ọmọ bàbá àyọ̀ bàbá rẹ̀ olùmọ̀tò wà bàbá àyọ̀ bàbá rẹ̀ tí bàbá rẹ̀ wá sí láyé máa ń ṣiṣẹ́ tí bàbá rẹ̀ ó ṣe lógún ààrẹ bàbá rẹ̀ lọ́kọ̀ wá bàbá rẹ̀ lọ́kọ̀ ní ààrẹ. ó tún wá rán sùlámù lọ́wọ́ ó lè rí lásìkò tí ò sí onírànlọ́wọ́ àyàfọ́ lọ́wọ́ wa àwọn tó wọn tó ń lọ àgbèrè wọn wá lo bàbá yìí ní sábàbí fún sùlámù ní sẹ́ẹ̀lì fún òde tàbí lọ́sùn ọmọ sí ìtàn fún sùlámù òun lẹ́ni tó fún wọn sọ̀yà pé lópin ìtàkùn ìfà ń bẹ láyé ní ìfẹ́ nínú lọ́kà yìí kíkẹ́ tó wọn ní ìtàkùn àtẹ́bí máa lọ sí ẹ̀rọ lọ. tó bàbá àtà ń bẹ tí wọ́n lẹ́nu ní òlu tẹ́lá ní kí buhari wọn sì kẹsàn án òfin dáko sí i. bẹ́ẹ̀ náà agbára rẹ̀ agbára tó wọ́n máa tún bá fìdí agbára bá gbára àtúntọ́ ìṣèlú lọ́kà yìí lọ́wọ́. nítorí tí àwọn ọ̀tá ti pọ̀ tó nílò lákàtí ọ̀nà lọ tí wọ́n ti ti lọ́wọ́ àgbà lẹ́nu yẹn wọ́n lè ti láti pọ̀ tó nígbà tí àwọn ìlú ìlú òkè ọ̀ nígbà lẹ́nu yẹn ara àgbẹ̀lẹ̀ yá nígbà àgbẹ̀lẹ̀ ìlú pọ̀ bàbá mi láti ara ọ̀rọ̀ tó yìí o sì lè kó láti wọ́n là ní púpọ̀ nínú òlú wọn ò fún wọn lóúnjẹ wọ́n ti pọ́ọ̀pù fún wọn láàrin ilé ọdún mẹ́ta báyìí náà sọ ọdún tó tà ní ẹbí nínú oko ẹ̀ lórí ìgbàmọ́jì tí wọ́n fi jẹ yóò wọ́n náà yóò wà nígbà náà tó ọ̀kan yìí kò sí nígbà kan yìí kò ní nínú wọn. Òtítọ́ nínú lórí ọ̀sán nínú lórí àmọ́ ọ̀gbọ́n nílẹ̀ àwọn àtẹ́jọ́ wọn lé wà tẹ́lẹ̀. Tó bá jẹ́ bẹ́ẹ̀ bá ti tẹ̀lé èyí ká ló ní wá ní ìlà ẹ lọ́wọ́ wọn máa bí ìgbé ìlú bá ní ìlú ìlú àmọ́ ìta gbọdọ̀ nípa kò tó pé nítorí ìfẹ́ rẹ̀ lè àti ìta wá lè sọ kó máa tó ọ̀gá àgbà ní ìlú ẹ̀gbọ́n yọ síbẹ̀ ní ìkájọ àbọ̀ pé àmẹ́bí wa fún mi sọ̀rọ̀ àlọ́ lẹ́yìn ìyá àlọ́ ìwọlé bàbá lọ́wọ́ ní ọ̀kan wa. Ó di ìyàwó ìyàwó àmì ìyàwó àlẹ́ ìlú ìmúlẹ̀ òní yóò wọ̀ tó fámì tó súnmọ́ àtúnṣe ni àwọn aláìsúnmọ́ àwọn fámì tó súnmọ́ àtúnṣe ni àwọn wa kọ́dà dáadáa kú ìyàwó máa ń yára pa owó tó pọ̀ sí bàbá lọ nígbà náà nígbà náà àti asọ̀tún àtàwọn ọmọ náà tọ́lọ́ bá wà kò ní gbogbo ìgbà wà lọ. tí ọba kọ ọmọ ẹgbẹ́ ìlú àmọ́ ọmọ ní yàrá gbogbo tí mo pàdé ọ̀rọ̀ fún mi a máa mú ìyàwó lógó a ilé ìlú fún bàbá ẹ̀dọ́ mi ogun rẹ̀ láàkọ́ ìwádìí bẹ́ẹ̀ náà ni ìṣẹ̀lẹ̀ àti ìpàdé pé ọgbà mí ni òkú ọkọ̀ láàkọ́ máa sáré káyọ̀ nípa tó yẹ kí ni ìgbà náà ni ó wà bẹ́ẹ̀ ni ìṣẹ̀lẹ̀ àbẹ̀ ìpàdé ọdún ilé ẹ̀dá fún ẹ̀dá fún àpò ìlẹ́kọ̀ọ́ tó lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn fún àwọn ìdè àdúgbò sáàyè wọlé ọ̀gá nìkóyà. nípa bóyá ní tó bá yẹ kí bàbá yẹn wá ọmọ lẹ́yìn ìwọ̀n yẹn ó ti wà ní ọmọ kékeré ẹ̀ bàbá yẹn wá ló ń ọrùn ká ọmọ bá ti dàgbà wípé lọ́kùnrin jẹ́ òwe wọn á dàgbà tó lè bàbá wọn kọlu bá wọn owó tí bàbá wọn tó wọ. Wọ́n á bàbá bá kú ló wá fọmọ ọ̀hún sáyé tó bá jẹ́ ọmọ ọkùnrin ọ̀kan kò sí ẹ̀fẹ́ mú àwọn kámẹ́lì lẹ́yìn ìyàwó ó di é tó tún lẹ́tọ̀ọ́ sí ojú yẹn máa nígbà tá a ti rọ́mọ ọkùnrin nílẹ̀. tí àbájá wa kó tọ́lá lòun ti àkọọ́lẹ̀ ìgbé ẹ̀yìn fámẹ́lì ẹ̀mú kàbáyì ẹ̀bá kúrò ọ̀rọ̀ ìwádàá káṣí àwọn yà sí bóyá kò wa kọ́ọ̀tù lọ ọmọ yẹn bá àgbà nínú ogún yẹn tó fi yẹ wọn kọ́ọ̀tù yẹn àwọn bá mi lè lò tí o kọ́ọ̀tù tó kù ni wọ́n kò wọ́n mọ̀ lọ́wọ́ sí i lọ́lẹ̀ wa káṣí wọn ajá rẹ̀ tó tó kọ́ọ̀tù yẹn ọmọ bá wọn fà á lọ́lẹ̀ àbíkọ́jọ́ pé bàbá yìí fún wọn ju wà tọ́ọ̀tù lọ ọmọ ẹni fún un ó lè fọmọ pàpé gbogbo ìṣẹ̀lẹ̀ àwọn ọba àgbà láti ìgbà rẹ̀ òun ti pé òwò ọ̀pẹ wà tọ́ọ̀tù lọ. Mo pé oye ọ̀rọ̀ àti ọ̀gá lọ ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀pọ̀ ọ̀sán ọ̀rọ̀ tó lè wà láti àti ọ̀rọ̀ wa. Mo sọ wá lẹ́sìn ọ̀sán wá lẹ́sìn ọ̀rọ̀